secured, is assured, then I can come out and exercise my franchise. And with that one, I think this is where we have to draw the curtains. Thank you so much for those who called in and sent in their messages. My name is Benga Oreshegun, and yes, I'm the man you just have to love. We'll be back again tomorrow by the special grace of God. I want to say thank you to my studio manager, Goki. Thank you so much for pressing buttons for me. We'll be back again tomorrow. Keep your FM dial plugged and the radio dial fresh 107.9 FM. Good morning and have a beautiful Tuesday. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù. ó já bọ́ ó ká. ó á ló bá tán. èso dáradára ti fọ́. ó ti adégun kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin. gbogbo ẹyin ti fọ́n ká. àtẹ̀yìn àti èso àjàrà. bọ́ọ̀lù olólùṣọ́ gidi ni. èso tọ́lọ́run gbìn yìí o ṣe bóun ló fi wáṣọ. torí kó má bàa jà bọ́fọ́ la yìí ká. àṣà balẹ̀ rẹ o ó sì pọ́n ó tún dán. one oh seven dot nine fm. na fresh e dey fresh. kápolówó ọjà kó dán mọ́rán. ó dùn ó ń dán gbinrin. an exhaustive news. na fresh e dey fresh. káṣe tòótọ́ kúnjú owó. ó dùn ó ń dán gbinrin. programs full of wisdom o. na fresh e dey fresh. Papa, mama, my brother, my sister, make una dey hear am o. Ẹ mọ́ gbọ́ Fresh FM, àdìgbò ń kẹ́rẹ́dẹ̀ wẹ́dẹ̀rẹ́ nù. Yes, sir hip only for naija káàkiri àgbáyé pátá ti ń gbọ́ amẹ́ríkà chicago paris manchester canada london united kingdom etc na fresh fm di made fresh o. wọn náà darapọ̀ báwọn jẹ sọ́kọ́gbọ́ ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó ń kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè po èyí o ó dùn tó o tún dán one oh seven dot nine fresh fm ajá balẹ̀ tuntun. tún kí yín ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin olólùgbọ́ wa nílé iṣẹ́ rédíò yìí fresh one oh seven point nine nílùú Abẹ́òkúta níbi hmm. tá a ti ń dá bí ẹdọ tá à ń rọ̀ bí òwe gbogbo wa àtẹ̀yìn àtàwa àti gbogbo àwa tá à ń gbọ́ wa pátápátá hmm. àti gbogbo àwọn tó ń wò wá torí kì í ṣe gbígbọ́ nìkan. bẹ́ẹ̀ni bí wọn ṣe ń gbọ́ ni wọn ń wò. Hmm, ni ṣe wá ń gbọ́ etí yín ò ní gbọ́ bí. àmín ṣe ń wò ire lójú yín á máa rí. ire lójú owó ń rí. bẹ́ẹ̀ni torí níre níre là á sọ̀rọ̀ àtàrí. bẹ́ẹ̀ni o gbogbo wa pátápátá la gbà ládùúrà fún làárọ̀ yìí ẹrù tálábẹ amọ kì í tú wọn ò ní hmm. gbé káwa mọ́lé o. àṣẹ. ẹ ní sùúrù ẹ jẹ́ ó jẹun tán kẹ́ ẹ tó sọ fún un kò ní jẹ́ tiwa o. àṣẹ. ẹjọ́ ó sùn díẹ̀ torí ó lè mọ́ lè rọrùn sùn mọ́ kẹ́ ẹ tó sọ nǹkan kan fún ẹ̀wọ̀n kò ní jẹ́ tiwa lágbára lọ́wọ́. àṣẹ o. èyí tó kù kọ́dún yìí ó parí ire ayọ̀ ìdùnnú ohun rere gbogbo òun láàfin parí ọdún yìí o lágbára lọ́wọ́ ọlọ́run àṣẹ o ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn àkìyìn o ẹ kú ojúmọ́. bẹ́ẹ̀ni ó jọra wọn torí màláìkà hmm. tó jí mi pẹ́pẹ́ lórí ah. ibùsùn láàárọ̀ yìí hmm, hmm. igi ọwọ̀ ló mú dání mo ní kí ló dé èwo ń tọwọ̀ ó ní ọ̀wọ̀ ní tọwọ̀ ó ní kí n máa sọ pé ọ̀wọ̀ kókó la fi ń wọgi. E torí ọ̀wọ̀ òrìṣà ńlá fi ń wọ àfin ibikíbi tẹ́ ẹ bá wà ẹ̀yin náà ẹ lè máa sọ tẹ̀lé mi kájọ kásámù yìí ó ní kí n máa pè pé ọba ọlọ́wọ̀ ọba ọlọ́wọ̀ mm. ọba ọlọ́wọ̀ wá fi ọ̀wọ̀ rẹ wọ̀ wá ọba ọlọ́wọ̀ wà lọ́wọ́ torí ọ̀wọ̀ ló fi wọ igi ìrèké nígbò mm, tó fi mm. jẹ́ pé bíná bá jó tó ń jó gbogbo igi nígbò bó bá kan igi ìrèké a máa fi ọ̀wọ̀ fún ìrèké. Mm ìwọ náà ló hmm. fi ọ̀wọ̀ wọ ilé ẹja bíná bá ń jó gbogbo ilé bó bá kan ilé ẹja iná ń fọ̀wọ̀ fún ilé ẹja hmm. ìwọ náà ló fi ọ̀wọ̀ wọ igi ọ̀wọ̀ aláṣẹ kan ò ní bínú títí kó wá máa fi igi ọ̀wọ̀ dáná ọ̀wọ̀ báyìí náà ló fi wọ igi ọ̀gẹ̀dẹ̀ bí lagilagi bá ń lagi gbogbo igi nínú igbó wọn yóò fi ọ̀wọ̀ fún igi ọ̀gẹ̀dẹ̀ hmm. kò sí lagilagi kan tó jẹ́ fi igi ọ̀gẹ̀dẹ̀ kan léyìí ọba ọlọ́wọ̀ wàá fọ̀wọ̀ rẹ wọ̀ wá lónìí kó o dọ́wọ̀ wa kúrò lọ́wọ́ gbogbo ohunkóhun tó lè kó wa sí dààmú. ẹ káàárọ̀ ó yá ká bẹ̀rẹ̀ sí ní yóò géèrè orí ẹ̀ kí wọ́n gbọ́ṣẹ́ wò ná kó tó di pa wọnú ẹ̀ nísàn. ó dáná kókó àkọ́kọ́ tèmi ó fi ṣíde òun ló wà lójú òpó royin daily post tó jáde láàárọ̀ yìí o látàrí ètò ìdìbò yìí tí wọ́n ṣe ní òpin ọ̀sẹ̀ èyí tó ń bọ̀ yìí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ó mọ̀ ti laago ìkìlọ̀ fún gbogbo àwọn tó jẹ́ wípé ìwà ọ̀daràn làwọn yàn láàyò ni ẹ ṣọ́ra o ẹ dákun ẹ jìnnà o sí ìpínlẹ̀ èyí tí ètò ìdìbò ti wáyé torí kò sáàyè fún mọ̀nàmọ́ná ẹni tó bá bẹ́ hmm. Daily Post ló kọ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. ó mọ̀ pé ẹ ń bá lu ọmọ alápàtà hmm. bó ṣe na ọmọ télọ̀ ó ṣeé ṣe kó sáré kíjokíjo. òun náà tiẹ̀ ní fẹ́ dánrọ́ ẹ̀ wò àfi tí ò hmm. bá tí ì rí fíìmù rẹ̀ ọ̀rọ̀ lórí ìtẹ̀síwájú lẹ́ka ètò ẹ̀kọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ kan rèé tí wọ́n fẹ̀hónú hàn kò bá wa lára mu mọ́ hmm. gbogbo ara jákọ́ ló lè gbà á kó ṣe pẹ̀kín rẹ̀ pí eégún ní gbàgede kó lóun ò ní gbó ó ń bọ̀ lọ́nà rẹ̀ rẹ̀ rẹ̀ ìwé ìròyìn the punch sọ̀rọ̀ púpọ̀. ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga kan lórílẹ̀‐èdè wa nàìjíríà náà mọ̀ sọ̀rọ̀ sókè ọ̀rọ̀ ìjọba àpapọ̀ pé owó òrànwọ́ èyí tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ fún àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà láwọn ilé ẹ̀kọ́ gíga ẹ dákun ìyẹn owó ẹ̀yáwó yẹn ni o ẹ jẹ́ ó tàn dọ́dọ̀ àwọn tí wọ́n wà nílé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti aládàáni private university ẹ ó gbọ́ ta lẹni tó sọ ẹ ó gbọ́ láìpẹ́ béwé ò bá tí ì rọ̀ ẹ̀kọ́ ò ní ṣe é pọ́n hmm. béèyàn bá sì lágídí bó bá lóun ó fi tipátipá pọ́n ẹ̀kọ́ sínú ewé gbígbẹ ewé àyà ẹ̀kọ́ á sì tún ṣòfò ọ̀rọ̀ lórí àwọn ẹjọ́ kan èyí tó wà lákàtà nílé ẹjọ́ àwọn kan rèé tí wọ́n gbé kọ́ sókè kò sóhun tó dùn ún gbọ́ bí ìròyìn ayọ̀ ìfátà adá tí ò létùtù ló ń mójú àgbàro kókó ìwé ìròyìn The Punch ó dáná eléyìí náà the nation ló kọ ọ́ yìí níbi tó ti sọ wípé Peter Obi mọ̀ ti gbà lẹ́yìn-ọ̀-rẹyìn o ìyẹn ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà níbi tó jẹ́ pé ó ti kéde pé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun gan-an lójúlówó ẹni tá a dìbò yàn nínú ìdìbò aláṣẹ tọdún 2023 yìí tá a wáyé tá a dì lóṣù kejì tó hmm. kọjá ẹ ó gbọ́ the nation ló kọ láàárọ̀ yìí ilé-ẹjọ́ dájọ́ tiẹ̀ ni ìyẹn kì í ṣòpin ìrìn àjò tèmi torí ìṣubú kọ́ lòpin ìrètí ògo bí wọ́n ṣe gbé ìdájọ́ kalẹ̀ tí wọ́n ní mi ò wọlé kò pin síbẹ̀ o hmm. Peter Obi ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó dá oníbẹ̀ ṣe bá dá ni èèyàn tún gùn ni. èèyàn tẹ́yìn ò bá tí ì kan. rárá ó mọ̀ pé àgùn là á gẹ́ ṣe àgùn là bẹ́ẹ̀ ni àdàtúndà báyìí náà là á dobì tó kọ̀ tí ó yàn bí o gbọ́dọ̀ máa yàn kò sóhun tó bàgbà nu jẹ́ bíi fata adá tí ò létùtù níjó ńlẹ̀. ó dá Daily Post náà kọ eléyìí o níbi tí Ọ̀nànúgà ti sọ̀rọ̀ ó ní Peter Obi bó o bá mọ̀ pé o nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà gbárùkù kó o ṣàtìlẹ́yìn fáṣíwájú Bọ́lá Ahmed Tinubu kájọ gbé orílẹ̀-èdè wa nàìjíríà kájọ gbé gòkè àgbà daily post ló kọ́ ẹ̀yìn tí ẹ̀ bá mẹni tí ń jí ọ̀nà núgà ẹ̀yìn ẹ̀ ṣáà ní sùúrù ká wọnú ìròyìn ẹ̀ ó hmm. gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. bí ìlú ṣe rí lásìkò yìí ó dàbí iṣu tí wọ́n ń kì síná lọ́lọ́gbọ̀ ọ̀rọ̀ ó ṣeé ṣe kíbì kan ó túpùkẹ̀ kápá kan ó sì máa ró hàn kò sì tó ohun tó ba oníyàn nínú jẹ́ bí iṣu tá a ṣèṣèṣe tó padà dénú odó tó ń ta bọ̀ǹbọ̀ǹ ró hàn ró ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ajé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sọ̀rọ̀ kí lọ́nà àbáyọ ẹ gbọ́ ìwé ìròyìn the punch. ó dá daily post náà ṣìkọ ilé yìí lórí ọ̀rọ̀ bí ìlú ti rí lọ́wọ́ tá a wà yìí ni o emir kan ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọlọ́jà wípé ẹ dákun ẹ̀yin náà ẹ mú owó ọjà yín wálẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń gbé gegere yìí ó ti fẹ́ máa dà bí ìgbà tó jẹ́ wípé ohun tá à ń wọ́ọ̀kì kọ́ là ń gẹ̀ẹ́tì o hmm. daily post ló kọ́ ẹ ó gbọ́ emir àwòwò ló sọ ẹ ó gbọ́ gbogbo ẹ̀ láàárọ̀ yìí. ó wọ̀n pé ọ̀tọ̀ lẹ́jà mm. ọ̀tọ̀ lẹ́jà mm. adíá fún ẹni tí ń dẹ̀jà ó wọ̀n pé àwọn ẹlẹ́jà gan tó ti fajúro báyìí. Ah. <laughs> Eh. ẹ jẹ́ lọ wá gúre kí ló wí. àsìkò tó lú ògbà yìí ni gúre tó ti wọ́n ẹ̀yìn jolú. kò sí gúre hundred naira mọ́. gúre gan tó ti scarce. Ah. èyí tó ń wù ládùúgbò yín mélòó lórí ń sìn. wọ́n ti travel. oh travel <laughs> continue. ọlọ́run má fi ibi pa wá. àmín. àwọn agbésùmọ̀mí ikọ̀ boko haram ṣòro bí agbọ́n agbọ́n ta ni àtagbé ìkámọ̀dó ta ni àtagbà bóyin bá ta ni àròró oyin kíre ìwé ìròyìn the punch tó máa jábọ̀. ó da àwọn búrẹ́dì náà àwọn náà mọ̀ tún ti sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ owó gegere náà ni èyí tí wọ́n ń ta àwọn nǹkan tí wọ́n fi ń ṣe búrẹ́dì lọ́wọ́ yẹn wọ́n rọ ìjọba àpapọ̀ wọn ni ẹ dákun ẹ mọ̀ bá wa bójú wò ó nítorí pé gbogbo ọ̀rọ̀ owó orí àti pàṣípààrọ̀ owó lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀ ń fún wa lọ́rùn o ẹ̀mí wa ò sì gbé mọ́ Platform Times ló kọ́ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. kó má jẹ́ pé a lọ ti bi ìtọ́wò parí gbogbo ọbẹ̀ mm, torí bí ò bá nídìí babaláwo kan ò ní déédéé bẹ̀rẹ̀ sí ní jẹ́ ámúsà bí ò bá sì nídìí arúgbó kan ò ní bọ́ síta láàárọ̀ kùtùkùtù kó máa sunkún ọmú ẹ etí ìgbọ́ ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa kíkẹ́ lọ́mọ ọ̀tẹ̀ e, ah. ló ń jẹ́ ìlú ń pè eh. kò sẹ́ni tí ń bẹ láyé tí ò ló kọ tiẹ̀. ó dà èmi ni kíkẹ́ lọ́mọ ògúnṣínà tó rira òun lẹ́yìn tèmi ń pè mí hmm. ẹ̀ ń lẹ́ńbẹ̀ wọn ẹ̀ kú kalẹ̀. ẹ mọ̀ pé olú igbó gbọ́dọ̀ má mọ ohun ọ̀wàwà olú odò gbọ́dọ̀ sọ pé òun ò mọ ohun ẹja mọ́ọ̀sẹ̀ fàkẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè mo sì tún ń fèdè ṣẹ̀ṣọ́ ètè èmi gangan láìbìrì èdè lọ́wọ́ yìí oyè eh, tuntun ni o eh, gòkè já gòkè sọ́hùn. ó dáná à ń padà bọ̀. ẹ jùmọ̀ ọkọ ibà ó mà ti rògo eh, ibà ti rògo lọ́wọ́ ẹ jùmọ̀ oògùn ibà àbàràdì pé bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá fẹ́ dá ẹ gúnlẹ̀. Eh. ojúlówó oògùn ibà exuma ní kòló kárádá ṣáká ó wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. exuma ọkọ̀ ibà òun ni ẹ lò ó. ibà tí lóògùn Ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ Ezos Pharmaceutical Nigeria Limited ló ṣe é bí ara rẹ̀ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ̀. Ezuma ọkọ̀ ibà Ezuma ọkọ̀ ibà ó bá ti rọ́gọ̀ ibà eh, eh. ti rọ́gọ̀ lọ́wọ́ Ezuma. ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopl ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing lóníkẹ́ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ayétòrò dé twenty twenty three. ọmọ ayétòrò ẹ ó ṣe àbẹ̀ ó ṣe o èèyàn lè ṣe fi kájọ ṣe é ayétòròdé twenty twenty three ọ̀ka òjọ̀kan ètò láti tò sílẹ̀ fún tayẹyẹ tó bá di ọjọ́ jímọ̀ ìrun àjùmọ̀kí lẹ́yìn èyí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá máa wáyé ní pápá ìṣeré comprehensive high school ayétòrò tó bá wá di alẹ́ friday yìí kan náà lẹ́rìn náà àti fífi àmì ẹ̀yẹ dáhùn èèyàn lọ́lá máa wáyé ní afọbajẹ hotels láyétòrò tó bá wá di sátidé ọjọ́ kọkànlá oṣù kọkànlá ayétòrò dé àfẹjúfẹ́ nǹkan o ní pápá ìṣeré comprehensive high school ayétòrò ibẹ̀ la ó ti ṣèkówójọ ní five hundred million naira fún ìdàgbàsókè ìlú ayétòrò ìwòsàn àìsàn ọ̀fẹ́ á tún wáyé lọ́jọ́ kan náà. láyé èyí la ó ṣe káàbọ̀ fún ọmọ wa Dr. Isaiah Kúnlé Sàlà honourable minister of state for environment alága ọjọ́ náà prince Ṣẹ́gun Adéṣẹ́gun àlejò àyẹ́sí ọjọ́ náà àrẹ̀mọ senator Solomon Ọlámilékan Adéọlá yáyì àlejò pàtàkì ọjọ́ náà gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún TOS tó bá wá Sunday ìsìn ìdúpẹ́ la ó fi kásẹ̀ nílẹ̀ Paul African Church nílùú Ayétò. ẹja odò àtàjèrè ẹja odò àtàjèrè èyí ni ní pàtàkì àwa tí à ń ta ẹja eléyìí tó ń jáde láti inú kóòrùn yálà dídín àbí ní tútù à ń kéde fún gbogbo ará ìlú wípé kò ní sí títà àti rírà ẹja eléyìí tó ń jáde láti inú kóòrùn lónìí ọjọ́ Tuesday ọjọ́ keje oṣù kọkànlá ọdún yìí láti fi ẹ̀hónú hàn lórí ọ̀ràn gógó owó eléyìí tó dé bá orí ẹja à ń rọ ìjọba àti ará ìlú kí wọ́n bá wa wojú wo ìṣẹ̀lẹ̀ yìí torí pé ẹja ló kéré jù tí mẹ̀kúnnù lè jẹ kò sì jẹ́ kó wọ́n kó di pé yóò máa ní gbogbo wa lára ìwọ́de náà yóò bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́rin ìrọ̀lẹ́ arọ gbogbo ọmọ ẹgbẹ́ ẹlẹ́ja odò àti ẹja kóòrùn pé kí wọ́n á pàdé ní ààfin aláké tilẹ̀ gbà láti bẹ̀rẹ̀ ìwọ́de náà eléyìí tá a sì ṣe lọ sí iléeṣẹ́ gómìnà àti àwọn tí ọ̀rọ̀ bá kàn ẹ púpọ̀ o olùkéde gbogbo ẹgbẹ́ ẹlẹ́ja nílẹ̀ Ẹ̀gbá ayétòrò dé twenty twenty three. ọmọ ayétòrò ẹ ó ṣe àbẹ̀ ó ṣe o èèyàn lè ṣe fi kájọ ṣe é ayétòròdé twenty twenty three ọ̀ka òjọ̀kan ètò láti tò sílẹ̀ fún tayẹyẹ tó bá di ọjọ́ jímọ̀ ìrun àjùmọ̀kí lẹ́yìn èyí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá máa wáyé ní pápá ìṣeré comprehensive high school ayétòrò tó bá wá di alẹ́ friday yìí kan náà lẹ́rìn náà àti fífi àmì ẹ̀yẹ dáhùn èèyàn lọ́lá máa wáyé ní afọbajẹ hotels láyétòrò tó bá wá di sátidé ọjọ́ kọkànlá oṣù kọkànlá ayétòròdé àfẹjúfẹ́ nǹkan o ní pápá ìṣeré comprehensive high school ayétòrò ibẹ̀ la ó ti ṣèkówójọ ní five hundred million naira fún ìdàgbàsókè ìlú ayétòrò ìwòsàn ìwòsàn ọ̀fẹ́ á tún wáyé lọ́jọ́ kan náà. láyé èyí la ó ṣe káàbọ̀ fún ọmọ wa Dr. Isaiah Kúnlé Sàlà honourable minister of state for environment alága ọjọ́ náà Prince Ṣẹ́gun Adéṣẹ́gun àlejò àyẹ́sí ọjọ́ náà àrẹ̀mọ senator Solomon Ọlámilékan Adéọlá yáyì àlejò pàtàkì ọjọ́ náà gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún TON tó bá wá Sunday ìsìn ìdúpẹ́ la ó fi kásẹ̀ o St African Church nílùú Ayétòrò gbogbo ọmọ ìlú Ayétòrò alaye ń pè yín ẹ wálé kájọ ṣe o. à ń tẹ̀síwájú etí ọba ńlé etí ọba lóko ìròyìn fresh one oh seven point nine la wà lábẹ́òkúta bẹ̀m̀bẹ́ ò ní ṣìwí èèwọ̀ ni agogo ò ní ṣìsọ nílé odò tẹ́wọ́ gbà tó rira ó da ìròyìn àkọ́kọ́ tẹ̀mí ó fi ṣíde ló wà lójú òpó ròyìn daily post tó jáde láàárọ̀ yìí níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ti sọ̀rọ̀ wípé àwọn ò gbójú agan sí ẹnikẹ́ni èèyàn kéèyàn ẹgbẹ́kẹ́gbẹ́ àbí ẹ̀dákẹ́dá kan èyí tó bá jẹ́ pé ó bá fẹ́ dàbàrú ètò ìdìbò èyí tí ó wáyé lọ́jọ́ sátidé ní ìpínlẹ̀ bayelsa o ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn igp káyọ̀dé ẹgbẹ́tókun òun ló mọ̀ láago ìkìlọ̀ yìí ní yànnàgọ́à ní ọjọ́ ajé àná ní ìgbà tó lọ ṣàbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn dòye dírì ẹgbẹ́tókun ló sọ rọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti gbáradì tí wọ́n sì ti ṣetán láti rí pé ètò ìdìbò ọjọ́ sátidé ọ̀hún ó lọ ní wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ ni kò ní sí pé à ń fi gbá kan bọ̀kọ́ nínú o ó tún wá tẹ̀síwájú láti laago ìkìlọ̀ fún gbogbo àwọn tí wọ́n mọ wàhálà fà tó jẹ́ pé ẹ̀yìn ti ń gbaradì ilẹ̀ láti dàbàrú ètò ìdìbò ọ̀hún láti dá wàhálà sílẹ̀ pé kóńkálùkù ó ṣọ́ra o ó ní pèsè ti rí iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀yìn ń wò lọ́wọ́ yìí ló jẹ́ a ò ní í ṣègbè fún ẹnikẹ́ni ẹgbẹ́kẹ́gbẹ́ àbí èèyàn kéèyàn kò sí bí onítọ̀hún ṣe gàǹgà tó ìyẹn ní ìpínlẹ̀ Bayelsa o àti pé kí gbogbo ọmọ ìpínlẹ̀ Bayelsa kí wọ́n lọ rèé fi ọkàn wọn balẹ̀ lórí ètò ìdìbò èyí tí ó wáyé ní ìjọ sátidé ó tún wá tẹ̀síwájú pé kì wá ń ṣe ìpínlẹ̀ Bayelsa nìkan òun ló jẹ́ pé àwọn ó ti ṣe rí pé ètò ìdìbò lọ ní wọ́ọ́rọ́wọ́ o wípé bẹ́ẹ̀ náà ni ó ṣe kan àwọn ìpínlẹ̀ tó kù bíi Kogi Imo tó jẹ́ pé ètò ìdìbò ó wáyé níbẹ̀ o ó wá ti wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn pé ẹ fi àwọn ìpínlẹ̀ yìí lẹ̀kẹ́ wábòmíì lọ tá ó fi ṣètò ìdìbò tán torí bẹ́ẹ̀ bá kọjá àyè yín ẹ forúkọ àwọn kan dáràn kẹ́ ẹ lọ forúkọ bàbá yín ṣẹ̀wọ̀n ni o Daily Post ló kọ ẹ mú ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ ìròyìn tí ọwọ́ mi kọ́kọ́ bà nípele tá a bọ́ sí yìí òkèlè àkọ́bù kan ò gbọ́dọ̀ rárùn ọbẹ̀ hmm. ewé ìran máa rán mi létí àlàyé máa là mí yè bí ahọ́n tútù bá ń sọ̀rọ̀ etí tútù náà la fi ń gbọ́ lókì fún ọ̀rọ̀ tí aláṣẹ tẹ́lẹ̀ nílẹ̀ wà bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ sọ fáwọn ọ̀dọ́ bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ sí àwọn ọ̀dọ́ nígbẹ́rẹ́ pàkọ́ lórí ọ̀rọ̀ kan èyí tá a ti ń gbọ́ látìgbà ìwáṣẹ̀ wípé ẹ̀yin ọ̀dọ́ ni aṣíwájú lọ́la ẹ̀yin leaders of tomorrow bàbá ní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ adarí ọjọ́ ọ̀la tá à ń sọ yìí tó sì jẹ́ pé òní yìí gangan ni ipò adarí yẹn ti gbọ́dọ̀ bẹ̀rẹ̀ tá a ṣe wà lórí ọ̀la ọ̀la ọ̀la ò sì tán lé ayé ọjọ́ wo làwọn ọ̀dọ́ wá fẹ́ di adarí gangan tí gbogbo ẹ̀ á sì bẹ̀rẹ̀ sí ní lọ dáadáa torí bá a bá pè tiẹ̀ bó ṣe yẹ ká pè tiẹ̀ kò ní mú èrè tó yẹ kó mú wá bá a bá ṣe gúnbelégún tí ń ṣe gún ara baálẹ̀ arẹ̀ kó a máa yá gágá bá a bá sì ṣòro bólórò tí ń ṣòro inú olóró a máa dùn ṣẹ̀kẹ̀ níbi àgbékalẹ̀ àpérò kan tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ ní bàbá olóyè olúṣẹ́gun ọbásanjọ́ ti sojú abẹ ní kúgàù pé níbi tọ́rọ̀ dé yìí ẹ̀yin ọ̀dọ́ fúnra yín lẹ máa dìde láti gbé ọ̀pá ìdènà igi ìdènà tàbí ohunkóhun tó ń di yín lọ́wọ́ tí yóò jẹ́ lè dé ipò adarí tó yẹ kẹ́ ẹ wà lónìí torí àná lọ́la àná àná ẹni ọ̀la tàná òní yìí gangan lòní òní lòní ó sì máa jẹ́ òní yìí gangan ló yẹ kó jẹ́ ọ̀la àná tá a ti ń sọ fún yín pé ẹ máa darí ẹni yìí gangan sì lọ́la àná tá a ti ń pètè rẹ̀ bọ̀ tẹ́lẹ̀ torí náà ẹ wá dìde ẹ yọ gbogbo nǹkan dènà kúò gbogbo ohun tó ń dí yín lọ́wọ́ kó yá di àfihẹ́yìn tí eégún lórí kókó ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ipa tí àwọn ọ̀dọ́ ní láti kó fún àgbéǹde àti ìtẹ̀síwájú ètò ọrọ̀ ajé olóyè olùṣègùn ọbásanjọ́ sọ̀rọ̀ síwájú wípé ibi tó dé dúró yìí lẹ́yìn kẹ́yìn ọ̀dọ́ dìrè kẹ́ ẹ tú okùn ṣòkòtò yín so dáindáin láti gbára yín kalẹ̀ lọ́wọ́ ohunkóhun tó ń rẹ̀ yín tẹ́ tí ò jẹ́ kóhun yín ó lè tókè ọ̀rọ̀ tó bá jáde lẹ́nu àgbà arúgbó oníṣàngó àgbà òòṣà ló sọ̀rọ̀ ńbẹ̀ ẹ tọpasẹ̀ bọ́dẹ́ ṣe ń tọpinpin ẹran nínú ìwé ìròyìn the punch ó dáa náà ìwé ìròyìn the nation òun ni ìròyìn eléyìí mọ̀ ti jáde níbi tí ẹni tó jẹ́ ọmọye lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party ti ipò aláṣẹ nínú ìdìbò aláṣẹ yìí tá a ṣe kọjá lóṣù kejì lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn peter obi ló mọ̀ ti sọ̀rọ̀ pé òun ti gba ìdájọ́ èyí tí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa nàìjíríà èyí tó mọ̀ dáa níbi tó ti fìdí ẹ̀ múlẹ̀ pé aṣíwájú bọ́lá ahmed tinubu gan-an ni wọ́n dìbò yàn ní oṣù kejì ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí aláṣẹ orílẹ̀‐èdè wa nàìjíríà àmọ́ ó wá sọ̀rọ̀ pé ìdájọ́ ọ̀hún kò sọ wípé ó ti tán fún àwọn obedient o obedient sì ń tẹ̀síwájú o ẹni tó ti fìgbà kọrí jẹ́ Eh, gómìnà ní ìpínlẹ̀ Anambra ọ̀hún òun ló jẹ́ pé ó sọ̀rọ̀ pé lóòótọ́ pé à ń tún kọrí sílé ẹjọ́ ti tán àmọ́ pé Peter Obi eh, eh, àwọn Obidient ti tán àbí Peter Obi fúnra ẹ̀ ti tán ó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú Labour kò tí ì tán kódà àwọn ò dúró girigiri gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò lórílẹ̀‐èdè wa nàìjíríà ni ó wà níṣẹ́ rí orílẹ̀‐èdè nàìjíríà tuntun èyí tí mò ń jà fún ní nàìjíríà òun ló jẹ́ pé mo ṣì wà lọ́kàn mi ò òbí ló sọ̀rọ̀ yìí ní àná lẹ́yìn tí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa nàìjíríà tó ti dájọ́ o ìyẹn ní tí wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé aṣíwájú òun ló mọ̀ wọlé gẹ́gẹ́ bí aláṣẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà o ó ti wá tẹ̀síwájú láti sọ̀rọ̀ wípé gbogbo àwọn tí wọ́n rò pé ó ti tọ́ fún Labour Party ó ti tọ́ fún Peter Obi àbí ó tiẹ̀ ti tán fún àwọn Obidient kò sí ohun tó jọ ẹ lọ fọkànbalẹ̀ àwo wà gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò tá a sì mọ̀ ṣe àyẹ̀wò gbogbo nǹkan tí ìṣèjọba yìí bá ń ṣe bí wọn ò bá ṣe eré àájẹ kan mọ̀ bí wọ́n bá sì ṣe eré náà àájẹ kí wọ́n mọ̀ ìwé ìròyìn The Nation ló kọ ẹmu kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ. lórí ọ̀rọ̀ ti Peter Obi hmm. tó ṣẹ̀ṣẹ̀ mẹ́nu bà bí ò bá tí ì tán lẹ̀ imú ò níyé gbàlejò hmm. ṣòde bá a ṣe ń lu gbòógì la ṣe ń gbọ́ gbòógì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Peter Obi ó sojú abẹ ní kógàù lánàá nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti ṣe àpérò kan fáwọn oníròyìn tó sì tún bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ <clears throat> ọ̀làlà kó máa là mí lóhùn ọ̀làlà nígbà tó ń tẹ̀síwájú ọ̀rọ̀ kan èyí tó sọ ó ní ìgbésẹ̀ tí òun ń gbé pé òun fẹ́ di aláṣẹ orílẹ̀-èdè yìí ló mú kí òun jáde láti wá du ipò àṣẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party òun sì ní lọ́kàn pé òun fẹ́ kọ́ orílẹ̀-èdè Nàìjíríà tuntun orílẹ̀-èdè Nàìjíríà tuntun tóun fẹ́ kọ́ yìí lòun fi gbé ìgbésẹ̀ gbé bọ́wọ́ òun ò bá tẹ ìkúdà òun ò ní láǹfààní láti ṣe bí ó ti rí lọ́kàn rẹ̀ kó lè wáyé bẹ́ẹ̀ àsọtẹ́lẹ̀ àti àlá tí ò bá bọ̀wọ̀ fún kádàrá àjáàjò ní padà kóni sí ilé ẹjọ́ pa á láṣẹ nínú àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ pé kó lọ́ọ́ ṣe wọ̀ síbì kan torí pé aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ló wọlé ìbò gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò ṣe kéde rẹ̀ níbẹ̀ ló ti wá lu agogo rẹ̀ gbọ̀ngàn wípé kò sí bó ṣe máa jẹ́ òun ò lọ́ọ́ ṣe wọ̀ torí pé òun ò tí ì kú ò òun sì wà lórí ìpinnu láti kọ orílẹ̀-èdè Nàìjíríà tuntun ó kàn wáyé bẹ́ẹ̀ lọ́wọ́ yìí ni àdìtúndì báyìí láàdì tó kọ̀dì àti pé obì tá a dà tí ó yàn àdàtúndà làádàá bákan náà ẹ ṣe àgùn làágùn tó gùn náà làágùn ó wà nínú ìwé ìròyìn the punch. ó dáná eléyìí náà wà ìyẹn nínú ojú òpó ìròyìn daily post tó jáde láàárọ̀ yìí níbi tí ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ àti ẹni tó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún aláṣẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn lórí ọ̀rọ̀ ìròyìn àti ẹ̀ka tó gbọgbọ́n ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà òun ló jẹ́ pé mọ̀ ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tí Peter Obi sọ o níbi tó ti kọ́jẹ́ pé ó ti kọ́kọ́ ń jàǹpátá lórí ìdájọ́ èyí tí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó dá ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé Peter Obi ń bẹnu àtẹ́ lu ẹ̀ka ìdájọ́ wa Nàìjíríà ṣe bóun ti gbàgbé pé ẹ̀ka ìdájọ́ ọ̀hún ló jẹ́ kó di gómìnà ní ìpínlẹ̀ anambra ò ṣe bí òun ti gbàgbé tẹ́lẹ̀ àbí ibẹ̀ ló tún ti wá tẹ̀síwájú láti mọ̀ sọ̀rọ̀ wípé ṣé wàá rí Peter Obi ìwọ gan-an ló yẹ kó o lọ gbà fọlọ́hún kó o sì bẹ̀rẹ̀ sí gbáradì tó bá jẹ́ lóòótọ́ bó ti sọ pé o fẹ́ di aláṣẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ní lọ́kàn tètè bẹ̀rẹ̀ sí gbáradì yẹn fún ọdún 2027 o àti wípé dúró sí ipò alátakò kó o sì bẹ̀rẹ̀ sí ní wò bí àjọba yìí yóò ṣe dáadáa àbí kò ní ṣe dáadáa o ibẹ̀ ló tún ti wá tẹ̀síwájú pé bó tiẹ̀ jẹ́ pé Peter Obi àtàwọn tí wọ́n jọ ń tẹra ara wọn ni wọ́n ń tàn wípé òun gan-an ló wọlé nínú ètò ìdìbò tá a ṣe kọjá àti wípé ó lágbára láti fi gbogbo ẹ̀yìn adíje láti fi ẹ̀yìn wọn jọlẹ̀ tó sì jẹ́ pé lẹ́yìn ò rẹ̀yìn nǹkan padà bọ́rẹ́lẹ̀ fún un ó wàá ní jẹ́ ń gbà ọ́ nímọ̀ràn tó bá mọ̀ wípé o nífẹ̀ẹ́ orílẹ̀-èdè wa nàìjíríà dọ́kàndọ́kàn bí o ti ń sọ tètè gbárùkù ti ìṣèjọba aṣíwájú bọ́lá ahmed tinubu kẹ́ẹ̀sì jọ ṣèjọba papọ̀ kẹ́ẹ̀ lè gbé orílẹ̀-èdè wa nàìjíríà dé ibi tó yẹ ni o kí ó sì lè gòkè àgbà Daily Post ló kọ́ Ọ̀nànúgà ló sọ ẹ mú kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ. èèyàn kúkúrú kì í tètè yan Ọlọ́run ó dìgbà tó bá rẹ́ni tó ń gun àpótí kó tó ah. ro ọbẹ̀ lórí iná jẹ́ àsáré dójú ọjà gòkè gbé wa gòkè sọ́hùn. à ń padà bọ̀ àánú ńlá tó ń ṣe ilẹ̀kùn fún oore tuntun àrítọ́ka sí lọ́dún yìí tún rèé o. orange week ias orange week ọdún yìí gan la bá pè ní odidi oore ṣe bẹ́ẹ̀ rántí ilẹ̀ iléeṣẹ́ ias tó wà ní mile eight tá a pè ní àgbàlá wúrà níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọjọ́ ọ̀la agbègbè yẹn yé ń sọ púlọ̀tì kan tí wọ́n fẹ́ rà di méje ìdí àbájọ ni pé tá a bá ti ń lọ láti ìdí àbá lọ sí mile eight yìí a ti kọ́kọ́ kan àgbàlá wúrà ká tó dé University of Medicine ti Federal Medical Center ẹ̀ wá gbọ́ o o dípò seven hundred and fifty thousand naira six hundred thousand naira péré lè máa ra púlọ̀tì kan one point one million naira lè máa ra púlọ̀tì méjì oríire tí ò gbọdọ̀ jábọ́ mọ́ni lọ́wọ́ tún ni ti àgbàlá wúrà pọ́nkòkò ní ìkọjá òkè àtà ládojúkọ sokoto road two hundred and fifty thousand naira lè máa ra púlọ̀tì kan dípò five hundred thousand naira six hundred thousand naira péré lè máa ra púlọ̀tì mẹ́ta november seven lànfààní yìí dópin o pé zero nine one three nine zero one one two five five. ọlọ́run ti fẹ́ ṣe é ó ti fẹ́ ṣe ohun tí ò ṣeé ṣe láyé rẹ o. èmi ò ti níyanjú o nínú ìjọ rock of love ministry international àgbàyanu ìsọjí ọlọ́dọọdún wa god of possibility encounter twenty twenty three làgbédè o beyond imagination àpàkórí ìtọ́dún yìí níbi tí jésù olùgbàlà ti máa jẹ́wọ́ agbára rẹ̀ fún ìdí ọjọ́ mẹ́rin gbáko wednesday november fifteen àti thursday november sixteen láwọn máa bẹ̀rẹ̀ láago márùn ìrọ̀lẹ́ friday november seventeen àti sunday november nineteen láwọn máa bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ ọkọ̀ ọ̀fẹ́ tí ó máa gbé yín lọ gbé yín bọ̀ ti wà ńlẹ̀ oúnjẹ ọ̀fẹ́ ilé ìgbé ọ̀fẹ́ àtàyẹ̀wò lera ọ̀fẹ́ ò ní gbẹ̀yìn lára àwọn olórin tẹ́ ni evangelist elijah daniel evangelist emi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù lady evangelist adukẹ́go evangelist yẹmi adéọlá arambada twins olùgbàlejò ni prophet moses olúrin senior pastor rock of love ministry international ẹ máa bọ̀ tààràtà ní rock of love ministry international tó wà ní twenty gbangbose street olùsùn doctor bus stop off òkèọlá ìtẹ̀lẹ̀ road sangoota tàbí kẹ́ máa zero nine zero three four two five nine two three four tàbí zero eight zero six one two zero six zero eight one god of possibility counter twenty twenty three ah! àfikún wà ń bẹ̀. ọmọ wa kí ló dé tó ń pohùn rírì ẹkún tó wá ń wa mi lójú wàràwàrà. ṣé kò wá sẹ́ni tí a tún lè fọkàn tán lórí kára lẹ̀ kára lé ni. má sọ bẹ́ẹ̀ mọ́. ṣé o ti gbọ́ nípa kings interbis estate limited ni. àgbà ọ̀jẹ̀ ni wọ́n nínú kátàlẹ̀ kátàlẹ̀ àti kábánikọ́lé. òtítọ́ inú àti ìwà ọmọlúwàbí ni wọ́n fi ń ṣiṣẹ́ wọn. èyí ló mú wọn yàtọ̀ gedegbe tí million naira lápá. fún gbé tán ìyẹn one plus. one million naira ní sọ díẹ̀ díẹ̀. ìdíòrí phase two. seven thousand naira ní. thousand naira fún sọ díẹ̀ díẹ̀. with twenty initial deposit. ilẹ̀ tún wà ní kọ́bapẹ́ eight thousand naira láta plọ̀tì kan. àti ilẹ̀ oko ní alábàtà fún thousand naira láta plọ́ọ̀tì kan ten million naira láta ilẹ̀ wa tó wà ní ìbẹ̀jú lẹ́kì fún gbé e tán twelve million naira for installment with ten percent initial deposit remaining balance will be spread across eleven months ṣùwárí pé ayé ti dá adé báyìí pẹ̀lú kings interbis estate ten percent discount wà lórí àwọn ilẹ̀ wa kings interbis estate wà ní number one adeogun street off quarry road ìbàrà abẹ́òkúta telephone zero eight one three five seven seven six seven four six or zero eight zero three five eight one zero one six eight kings interbis estate òní di onílẹ̀ di onílé lónìí pẹ̀lú ìrọ̀rùn jésù yé àjọyọ̀ ìbẹ̀rẹ̀ tuntun kóhun tuntun lè bẹ̀rẹ̀ lọ́gán. ọgọ́ tó dé olùgbàlà láyé mi celebrate new beginning daniel esther nehemiah christian development fund cdf ló ṣàgbékalẹ̀ ìpàgọ́ ìrere. ó wá ń pe gbogbo ọmọ ìmàlà àdílé lóko kó tún yá o láàfin ọmọlà àti ìlú ìmàlà òkè ògùn. ẹ jẹ́ ká jọ pẹ̀lú ìbẹ̀rẹ̀ ohun tuntun níbi ìpàgọ́ ìrere tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ àlàmísì ọjọ́ kẹsàn-án àti lọ́jọ́ jímọ̀ ọjọ́ kẹwàá oṣù kọkànlá láago mẹ́wàá òwúrọ̀ ìrere jésù. ọjọ́ méjì gbáko làjọyọ̀ ìbẹ̀rẹ̀ tuntun yìí o sinimá wà fún wíwò agbọ́rọ̀ ọlọ́run ijó jíjó àti jíjẹ mímu gbogbo ẹ̀ ni wọ́n ti pèsè sílẹ̀. bó o bá wá wàá rí wòsàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero eight one six five three six zero zero zero five àti zero eight zero three five four one six seven seven nine. àjọyọ̀ ìbẹ̀rẹ̀ tuntun kó n tuntun lè bẹ̀rẹ̀ lọ́gán ẹ wá gba ìtúsílẹ̀. mustaifo mustaifo ibà ṣẹ̀ṣẹ̀ kọjọ́gbọ́n ní o. Hey. are. ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mùsítáífò. ẹ lọ ra ọkọ̀ malaria alájùbọ̀ náírà dàwátì ó so tutù náà. tọmọdé tàgbà ló lè lò ó. ibà àkànjọ̀gbọ́n bẹ́ẹ̀ ni tó bá gbọ́ mùsítáífò ah. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mùsítáífò ají ibà arán lè wé. ají tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa mùsítáífò herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura mustapha gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbòdẹ́kọ̀ fún ibà ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn iléeṣẹ́ àjẹbí tradu medical company limited tó ń ṣe ó le koko ló gbé e jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. ẹ tún káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà wa ìròyìn etí ọba nílé etí ọba lóko ń hmm. tẹ̀síwájú ẹ kú àlà. bí àṣà bá gbé òròmọdìẹ tí àwòdì gbà lọ́wọ́ ẹ̀ irú ẹjọ́ wo làṣà fẹ́ pe àwòdì ṣé àṣà ló yẹyin ni àbí àwòdì ló pa ọmọ adìẹ rèé kò tó kankan mú nú wọn lókì fún ìròyìn tọwọ́ mi báyìí ọmọlẹ́gbọ̀n aṣòfin látinú ẹgbẹ́ òṣèlú labour party sọ̀rọ̀ neda emazuen bó ti tọ́ka rẹ̀ pé kò mà dáa báwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà ṣe ń sọ fúngáfùngbé ọ̀rọ̀ ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí lórí ète tí wọ́n ní pé wọ́n fẹ́ ra ọkọ̀ ọkọ̀ bọ̀gìnì kan atẹlẹ̀mọ́mọ́ èyí tí owó rẹ̀ tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́jọ owó náírà fún ọmọ ilé ìgbìmọ̀ asòfin kọ̀ọ̀kan alága ìgbìmọ̀ tó wà fọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀yà àti ìfojú àánú wo ni àtó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ aráàlú nílé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí tóun wá jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú labour party ló sọ èyí wípé àwọn kéré jọjọ agbára àwọn ò sì ká gbogbo àwọn tó wà nílé ìgbìmọ̀ asòfin káwọn ó wá dá wọn lọ́wọ́ kọ́ pé rárá àní rọkọ̀ àní rọkọ̀ torí náà tí ẹ mọ̀ pé àdògán tó gbé ìkòkò ràbàtà sátàrí ni ojúlọ́ba ń rọ́ lábẹ́ adé èyí jẹyọ lẹ́nu ẹ̀ lórí bí alága fún ẹgbẹ́ òṣèlú labour party julius abure ṣe fi ohùn ṣọwọ́ sáwọn ọmọlẹ́gbọ̀n aṣòfin tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú labour party níbẹ̀ pé ẹ mọ́ gbà ẹ má bá wọn rọkọ̀ tí wọ́n ní wọ́n fẹ́ rà o ẹ̀yẹn má bá wọn dá sí o bí wọ́n bá ń pín ẹ mọ́ gbà ẹ̀yẹn má bá wọn dá sọ̀rọ̀ pa àfẹ́ rọkọ̀ kẹ́ ẹ sì mọ nǹkan tẹ̀ ń ṣe ni ló padà fohùn ṣọwọ́ sílé padà pé ẹ wá gbọ́ ibi tọ́rọ̀ dé dúró yìí bá a bá ń pọn mọ́gbè kí mọ́gbè mọ́gbè náà máa pọn gbani ọ̀rọ̀ lórí pé wọ́n fẹ́ rọkọ̀ àwa mà kéré jọjọ mélòó lára tí a lè gbọn aṣòfin táwa ó máa wá sọ pé ẹ ẹ níbi tí ọgọ ènìyàn ti ń sọ pé ẹ ṣé àkókò tó sì ń sọ igi tí ò mẹ́nu kú ò olóhun tó fẹ́ gbà lọ́wọ́ igi ni ẹ lọ wò ó nínú ìwé ìròyìn the punch ó dá náà eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ àwọn labour náà ni àmọ́ kì í ṣe ti ẹgbẹ́ òṣèlú labour o ọ̀rọ̀ àwọn ti àjọ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà Nigerian Labour Congress òun ni oníbi ti ẹni tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojú kan nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ wa làbújá èyí tó Ohaji Egbema àti ìwọ̀ oòrùn oru Oguta òun ló jẹ́ pọ́mọ̀ ti sọ̀rọ̀ níbi tí ó ti sọ̀rọ̀ pé ṣe rí gbogbo bí àwọn NLC àbí àjà èrò bí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń béèrè àwọn nǹkan kan lọ́wọ́ ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ẹ mọ̀ dá wọn lóhùn o gbogbo bí wọ́n ti ní wọ́n ó gbé àjà èrò lọ sí òkè òkun lọ rèé tọ́jú ni ẹ mọ̀ dá wọn lóhùn jàre orúkọ asòfin aṣojú ọmọ iléègbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún ni eugene dibiagu òun ló mọ̀ sọ̀rọ̀ yìí ní ọjọ́ ajé nílùú òwèrè lẹ́yìn tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ibẹ̀ ló ti sọ̀rọ̀ lórí bí ó ti jẹ́ pé lẹ́yìn tí wọ́n dojúkọ àjà èrò tó sì jẹ́ wípé ojú rẹ̀ òun ló jẹ́ pé ó di kíkọlù tí wọ́n sì wá ń bèrè wò pé àwọn ò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì o bí wọn bá ṣe báyìí ṣe báyìí látàrí bí Ajaero bí ó ti lọ sí ìpínlẹ̀ Imo tó sì lọ rè mọ́ báwọn ẹgbẹ́ òṣìṣẹ́ léyìí tí àwọn kan sọ wípé níṣe ló fẹ́ lé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nídìí ó fẹ́ rú wọn sókè láti lè kọjú ìjà ìyẹn sí ìjọba ìpínlẹ̀ Imo kó tó di wípé ọ̀rọ̀ di bó lọ ìyá mi tí wọ́n sì kọlù ibẹ̀ ni ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún ló jẹ́ pé ó ti sọ̀rọ̀ pé bóun ti wà yìí òun náà wọ́n ti fìgbà kan rí jẹ́ aṣíwájú ìyẹn nínú Imo Progressive Movement IPM o ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ pé ṣe rí nǹkan tí àjàírò wá ṣe ó wáá fi ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú people's democratic party ní o àtẹni tó tún jẹ́ ọmọ òye wọn ìyẹn aṣòfin àgbà samuel anyanwu láti lè rí i pé ètò ìdìbò èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ imo kò kẹsẹ̀ járe àti pé wàhálà lè ṣẹlẹ̀ níbẹ̀ o ó nítorí náà gbogbo ohun tó wáá ṣe ó wáá ṣe sápò ara rẹ̀ ni o ìmọ̀tara ẹni nìkan àti ṣíṣe òṣèlú pẹ̀lú títẹ̀lé àwọn ìlànà èyí tí ẹgbẹ́ òṣèlú pdp tí wọ́n ti làálẹ̀ fún pé báyìí láti ṣe àti pé tó bá ti wá rí báyìí o ó wàá bẹ̀rẹ̀ sí pariwo pé wọ́n ti kọlù mí o wọ́n ti ṣe mí léṣe o torí ẹ̀wọ̀n ò ní gbà ìjọba àpapọ̀ ẹ ṣe báyìí ìjọba ìpínlẹ̀ Imo ẹ ṣe báyìí àti pé kí wọ́n mọ̀ jẹ́ kí ètò ìdìbò kó tẹ̀síwájú ní ìpínlẹ̀ Imo torí náà irọ́ ni gbogbo ń tẹ̀ ń rí yẹn script lásán ni o wọ́n kọ́lẹ̀ ní ìsìnkà ìjọba àpapọ̀ ẹ mọ̀ dá èrò lóhùn o gbogbo tí ń béèrè yẹn fún àǹfààní ara ẹ̀ nìkan ni o ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. béèyàn bá rìnrìn àkàṣù dandan ni kí wọ́n fẹ̀kọ́ lọ. Hmm. ìròyìn yìí ló gbé mi rẹ̀rẹ̀rẹ̀ ló wọnú ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Emefiele ṣẹ́ gbàgbé sísùn lọ̀rọ̀ ń sùn ọ̀rọ̀ kì í kú. olórí tẹ́lẹ̀ fúnlé ìfowópamọ́ àpapọ̀ ilé wa Godwin Emefiele ló yẹ kó farahàn níwájú ilé ẹjọ́ e kí wọ́n lè ṣètò ọ̀nà láti gba òǹdúró rẹ̀ ṣùgbọ́n àjọ tó ń gbógun ti ìwà àbàjẹ́ lórílẹ̀‐èdè yìí àjọ EFCC kùnà láti mú un wá sílé ẹjọ́ béèyàn bá tánràn kó tó dáràn wọn kì í lórúkún ẹjọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ níwájú adájọ́ nígbà tí ilé ẹjọ́ jókòó láti pète ìdájọ́ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè pé ẹni wọ́n fẹ̀sùn kàndà Godwin Emefiele wọ́n wọ̀ tún wò sí ni wọn ò bá rí níwájú adájọ́ nílé ẹjọ́ agbẹjọ́rò rẹ̀ gbìyànjú pọ̀ ó sì fi kanra sọ̀rọ̀ agbẹjọ́rò fún Emefiele Matthew obuka sọdúnmọ̀ pé kí ló dé ẹ̀yìn àjọ EFCC bí gbà pé ẹ fẹ́ gbọ́ ti ilé ẹjọ́ ni ẹ kọ̀ ẹ mú Emefiele wá kí wọ́n gbèdájọ́ kalẹ̀ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà lólùlù orílẹ̀-èdè yìí Àbújá lọ́jọ́bọ̀ pàṣẹ rẹ̀ wípé òun fẹ́ rí Emefiele bó jẹ́ wíwọ́ fífà bí gbígbé kí wọ́n gbé e déwájú òun lábẹ́ bó ti wùn kó rí bẹ́ẹ̀ ni adájọ́ retí láti rí Emefiele ṣùgbọ́n Emefiele ò tún sí ilé ẹjọ́ ilé ẹjọ́ tún wá sọ̀rọ̀ ó pàṣẹ rẹ̀ pé ní bí ó ti wùn kó rí lọ́wọ́ yìí kí wọ́n yáa jẹ́ kí ojú Emefiele kó hàn níwájú adájọ́ ni kọ́rọ̀ má bàa dàbí ẹni ṣoògùn má dàrí kan fọmọdé ẹ lọ wòwé ìròyìn The Punch. ó dáa eléyìí náà Platform Times kọ́ láàárọ̀ yìí lórí àwọn nǹkan tó ń lọ lórílẹ̀‐èdè wa nàìjíríà ni àwọn ẹgbẹ́ kan the premium bread makers association of nigeria ìyẹn àwọn ẹgbẹ́ oníbúrẹ́dì o àwọn ọlọ́mọ̀ ti pe ìjọba àpapọ̀ pé ẹ dákun o pẹ̀lú bí nǹkan ti ń lọ ẹ ṣe àwọn ìlànà ẹ gbé àwọn ìlànà kan kalẹ̀ èyí tí yóò jẹ́ kí nǹkan ó rọrùn pàápàá lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé kí iṣẹ́ à ń ṣe búrẹ́dì kó lè tẹ̀síwájú lórílẹ̀‐èdè wa nàìjíríà o ẹni tó jẹ́ ààrẹ wọn emmanuel onuora òun ló jẹ́ pé ó sọ eléyìí nínú àtẹ̀jáde kan tó fi léde ní ọjọ́ ajé èyí tó kọjá ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ṣe é rí àwọn owó orí kan èyí tó jẹ́ pé ó ń bá àwọn èròjà ó wà lórí àwọn èròjà tá a fi ń ṣe búrẹ́dì lórílẹ̀‐èdè wa nàìjíríà àti pàṣípààrọ̀ owó èyí tó jẹ́ pé ó ń lọ sókè gegere lọ́wọ́ yìí òun ló mọ̀ ń kó bá ọ̀rọ̀ à ń ṣe búrẹ́dì lórílẹ̀‐èdè wa nàìjíríà oníṣẹ́ káwọn mọ̀ pààrọ̀ ìjọba àpapọ̀ orí ń ta wá nítorí pé gbogbo hmm. kínní gan ló ti di owó gegere lọ́wọ́ tá a wà yìí tó sì jẹ́ pé gbogbo wa pátá òun là ń sunkún àìrówó ṣòwò ó ní ẹ wò látòrí wíìtì ni o àtòrí àwọn nǹkan míì èyí táwọn ń lò láti mọ̀ fi ṣe búrẹ́dì gbogbo ẹ̀ pátá ló ti gara lọ sókè ìjọba àpapọ̀ ohun tẹ́ ẹ lè ṣe ni ṣe rí àwọn owó èyí tí wọ́n ń san lórí pé a fẹ́ kó àwọn èròjà ìwọlé bẹ́ẹ̀ bá yọ wọ́n kúrò àbí tẹ́ ẹ mú wọn wálẹ̀ pátápátá tí ọ̀rọ̀ pàṣípàrọ̀ owó sí ilẹ̀ òkèrè lórílẹ̀ tó sì ṣe dáadáa tí ò mọ gara mọ́ bí ó ti gara lọ́wọ́ yìí yóò lè mú nǹkan rọrùn ìyẹn fún wa lórílẹ̀‐èdè wa nàìjíríà léyìí tó jẹ́ wípé eléyìí yóò mọ̀ jẹ́ kí iṣẹ́ ṣíṣe ó tẹ̀síwájú torí àwọn táwọn ń ṣe búrẹ́dì yìí báwọn bá tún kó gbà wọlé ọ̀pọ̀lọpọ̀ ni ò ní níṣẹ́ tí yóò mọ̀ ṣe lórílẹ̀‐èdè nàìjíríà yóò sì sọ àwọn èèyàn di aláìníṣẹ́ lọ́wọ́ torí náà ẹ dákun o kí ni èyí ń pa wá lára orí ń ta wá kódà okòòwò wa ń rù sí i lójoojúmọ́ níjọba àpapọ̀ ẹ bá wa nǹkan ṣe sí i hmm. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà lójú òpó ìròyìn platform times tó jáde láàárọ̀ yìí. ẹ ń bá dákẹ́ ní tara ẹ̀ bá dákẹ́. òun ni o. adíá fún bàbá onílù tó lọ lùlù níbi òkú ọ̀lẹ̀ torí ẹni tí ò ní nǹkan ẹbọ tí ò ní nǹkan ètùtù kò gbọ́dọ̀ máa fọwọ́ gbáyà pé òun gangan lọ́kọ èṣù láàlú ògiri òkò lókì fún ìròyìn tọ́wọ́ mi báyìí bí àwọn olókoòwò àwọn oníṣòwò ń káràkátà ṣe ké gbàǹjarè àwọn ń káràkátà olókoòwò ní ọjà kan tí wọ́n pè ní kárà ìbàfò mòwe ní ìjọba ìbílẹ̀ ọbáfẹ́mi owódé ní ìpínlẹ̀ Ògùn ké gbàǹjarè pé ẹ máa gbà wákẹ́ ọ̀rọ̀ àwọn tí wọ́n ní ìpèníjà ọpọlọ wọ́n ní wọ́n kún àdúgbò yìí pa tí ó jẹ́ pé wọ́n ń rún gbogbo ẹ̀ pọ̀ lọ́tún àtòsí ó fẹ́ má sí àyè fún àwọn èèyàn láti lóore ọ̀fẹ́ àti ṣe káràkátà àwọn gẹ́gẹ́ bí ìròyìn The Punch ṣe jábọ̀ rẹ̀ wípé àwọn tí wọ́n ní ìpèníjà ọ̀rọ̀ ọpọlọ yìí ni wọ́n wà lọ́tún àtòsí láwọn ilé àkọ́kọ́ àwọn ilé káàkiri abẹ́ afárá àtàwọn bòmíì títí kan àwọn bíi pàtẹ ṣé ọjà ò sì ní há títí kí pàtẹ́pàtẹ́ ó má ráàyè tiẹ̀ wọ́n ní ìkọminú lórí bí wọ́n ṣe ń pọ̀ pọ̀ pọ̀ pọ̀ sí i tó sì mú ìkọ́kànsókè báwọn aráàlú torí bá a bá lérò pé yóò padà tó pùkẹ̀ ó lè róhàn bá a bá sì lérò pé ó máa róhàn bó bá wá tó pùkẹ̀ ńkọ́ ìwé ìròyìn The Punch ló sì kọ bẹ́ẹ̀ ó dáa a lọ ṣẹ́ka ìpolówó ọjà wa àmọ́ kí sáré fẹlẹ́ yìí gbà nídìí jòmọ́ jòmọ́ ó dáa náà emir kanlọ́mọ̀ ti sọ̀rọ̀ lójú òpó ròyìn daily post jáde láàárọ̀ yìí lórí bí nǹkan ti le lórílẹ̀‐èdè wa nàìjíríà emir ìyẹn ti bauchi dr rilwan suleiman adamu ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn òǹtajà ní ìpínlẹ̀ ọ̀hún wípé ẹ dákun òṣèré owó tẹ fi ń tajà tẹ̀ ń filé ọjà ẹ dákun ẹ mú wálẹ̀ ẹ rántí pé kì í ṣe wípé bí ẹ̀yin nìkan ni nǹkan lè fún àwọn tí ó rajà lọ́wọ́ yín náà nǹkan mọ̀ lè fún wọn ẹ̀mí àwọn ló ti kọminú lórí bí owó ọjà ti ń ga gegere lójoojúmọ́ níṣẹ́jú ìṣẹ́jú láwọn ìpínlẹ̀ ibẹ̀ ló ti wá rọ̀ wọ́n pé ẹ dákun ẹ ṣe àwọn owó ọjà yín lóye èyí tí apá aráàlú ò lè kà lóòótọ́ gbogbo alamọ̀ pé nǹkan ti wọ́n àmọ́ bí nǹkan tí wọ́n tó ní àwọn èrè tẹ̀ ń fi sórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé owó gegere náà lòun náà ń gbé tó fi jẹ́ èrè lórí ọjà rẹ̀ ẹ dákun ẹ wá bí nǹkan ó ṣe dẹ̀rọ̀ fún gbogbo ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá ti ìpínlẹ̀ ti àwọn ọba aláyé yòówùn ló sọ ọ̀rọ̀ yìí ní ìgbà tó ṣe àbẹ̀wò sí àwọn ọjà ní Bauchi tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn lọ́jà kí wọ́n gbóhun hmm. tí ojú aráàlú ń rí kí wọ́n tó rí owó láti wá ra nǹkan lọ́wọ́ wọn. Hmm. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn wà Daily Post ló kọ́ ẹ mú kẹ̀kà ń bẹ̀. ẹ tá a bá dé látòjú ọjà ẹ wá gbọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan nìyí hmm. tí wọ́n bínú tán lórí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ wọn pé owó yìí ẹ máa gbọ́ à ń bọ̀ náà. Ah. ẹjúmọ́ ọkọ ibà ó bá ti rògo ibà ti rògo lọ́wọ́ ẹjúmọ́ oògùn ibà amáradì pépé. ó bá fẹ́ ṣọwọ́ kan àárẹ̀ tí bá dá ẹ gúnlẹ̀ ojúlówó oògùn ibà exupat ní kòló kárádá ṣáká ó wà ní capsule fáwọn àgbàlagbà àti dispensable tablet fáwọn ọmọ kékeré. ẹ tún mà kọ́kọ́ ibà ezuma ọkọ̀ ibà ó wà láwọn ilé ìtajà oògùn tó ń ta ojúlówó iléeṣẹ́ ezos pharmaceutical nigeria limited ló ṣe é bí ara rẹ ò bá yá lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ. ezuma ọkọ̀ ibà ezuma ọkọ̀ ibà ó bá ti rògo eh, eh. ibà ti rògo lọ́wọ́ ezuma oògùn ibà abàràjì pẹ̀pẹ̀. nàìjíríà kẹta. àmì o àmọ́ tá àbára ẹni bá làwọn là kì í yá. ọ̀rẹ́ ọjọ́ ń lọ. o jẹ́ tí èrò ara rẹ pa. ìjọ ti gbọ́ nípa iléeṣẹ́ talẹ̀talẹ̀ kan lẹ̀ yìí. tó ṣàgbékalẹ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù cooperative tí ò ní èlé lórí. Brownfield multipurpose society tó tún kó ọ̀pọ̀lọpọ̀ àǹfààní sábẹ́. láti dín iṣẹ́ òun òṣìkù láwùjọ wa. ìwọ náà lè pọnmi lẹ́ẹ̀dọ̀ǹgbẹ. bọ́dún ṣe ń lọ sópin yìí. ìdí nìyí tí iléeṣẹ́ Brownfield properties and investment leadership ṣe ṣètò ìrọ̀rùn fún gbogbo ènìyàn tó ní ìpinnu rere fún ọjọ́ ọ̀la rẹ̀. fún ìpè àti WhatsApp. zero eight one. seven seven. zero seven. two four. zero four. a sì ní ilẹ̀ ní kọ́bápẹ́ Abẹ́òkúta abẹ́òkúta ìbẹ̀jú lẹ́kì ìtorí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lówó tí ò fàpò ya olú iléeṣẹ́ wonfit properties and investment limited wà ní nọmba thirty five oyewole street by iléeṣẹ́ bus stop ìlúpéjú lagos lábẹ́òkúta a wà ní nọmba sixty deep palace complex beside danbolt filling station quarry road abẹ́òkúta fún ìpè àti whatsapp zero eight one seven seven zero seven two four zero four zero eight one seven seven zero seven two four zero four. nàìjíríà kò bẹ̀tẹ̀ ọ̀rẹ́ mi wọ́n tún ti gbé wá. òde o èwo ló tún gbé wá báyìí lọ́tẹ̀ yìí. ẹja tútù ṣọkọyọkọtọ ló gbé wá. kí wọ́n rọra ṣe lòmó ìyò kí n wá. kò wá kẹ́ni. olóhùn ní dán fóúnjẹ gbé ẹ lọ. bó ah! mo ti lè rẹja àrọ̀ tó tóbi dáadáa o. ẹja tútù ṣọkọyọkọtọ mi ò ní jẹun tí ó dá. <laughs> aṣọ òtí ẹ̀ sí ń gbòòrò rárá. ìwọ ló mọ. ọmọ tó bá ti ra ẹja àrọ̀ ní farm shop tó wà lómìdá. ó ì tí ì farm shop omidá gangan ló ti ń ta ẹja àrọ̀ tó make sense àwọn ẹja àrọ̀ ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ tó tóbi bọ̀kùàbọ̀kùà pẹ̀lú àwọn ẹja ọsàn ńláńlá tá a máa ṣojú ẹ̀ kámikámikámi ó ti sùn. olùkẹ́. ó ti yé bí wọ́n ti wá ń ta àwọn ẹja àrọ̀ tó jẹ́ tútù náà ló tún ta àwọn ayanga ẹja àrọ̀ owó tí ò gara rárá bí wọ́n ti ń ta lónírẹ́jẹ náà ló tún ta lọ́pọ̀ yanturu fáwọn alára tún ta àwọn oní joint àwọn hòtẹ́ẹ̀lì àtàwọn ẹni tó bá fẹ́ fi ṣe náwó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni. ọ̀rẹ́ mi júwe farm shop fún mi jọ̀ọ́jọ́. farm shop wà lẹ́gbẹ̀ẹ́ àfihàn bá olúbara omidalábẹ́òkúta bẹ́ẹ̀ ló sì tún ta oúnjẹ ẹja lóríṣiríṣi lẹ́ka iléeṣẹ́ wọn tó wà ní road two kéńtà olókùúta lábẹ́òkúta 0803473 one zero five one. ẹ dákun ẹ fi etí sí ìkéde pàtàkì yìí fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tí ó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ mọ́ tàbí tó sì ń ṣiṣẹ́ tàbí èyíkéyìí ohun èlò tó fojú jọ irin tó ń ṣiṣẹ́ tó sì ṣe é jó papọ̀ mọ́ irin kàkà kí òjò tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ ṣe pé wá ká rà á lọ́wọ́ yín ẹ pè ọlá dimson sórí zero seven zero five eight eight eight eight two five zero zero seven zero five eight eight eight eight two five zero tàbí zero nine zero nine five one three three five two eight zero nine zero nine five one three three five two eight. bákan náà ẹ lè ya àwòrán àwọn nǹkan wọ̀nyí sí wa lórí WhatsApp lórí àwọn nọ́mbà yìí zero seven zero five eight eight eight eight two five zero àti zero nine zero nine five one three three five two eight lẹ́sẹ̀kẹsẹ̀ la sì máa kàn sí yín lẹ́ẹ̀kan sí i fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tó wà nílé lọ́jọ́ pípẹ́ tí kò ṣiṣẹ́ tàbí tó ń ṣiṣẹ́ kàkà kí ó jù tàbí òòrùn máa pa á mọ́lẹ̀ ẹ kàn sí wa ká wá rà á lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ o. àánú ńlá tó ń ṣí ilẹ̀kùn fún oore tuntun àrítọ́ka sí lọ́dún yìí tún rèé o. orange week ias orange week ọdún yìí gan la bá pè ní odidi oore ṣe bẹ́ẹ̀ ilẹ̀ iléeṣẹ́ ias tó wà ní mile eight tá a pè ní àgbàlá wúrà níṣe ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ọjọ́ ọ̀la agbègbè yẹn yé ń sọ púlọ̀tì kan tí wọ́n fẹ́ rà di méjì ìdí àbájọsẹ̀ ni pé tá a bá ti ń lọ láti ìdí àbá lọ sí mile eight àgbàlá wúrà kátó university of medicine ti federal medical center ẹ wá gbọ́ o dípò seven hundred and fifty thousand naira six hundred thousand naira péré lè máa ra púlọ̀tì kan one point one million naira lè máa ra púlọ̀tì méjì oríire tí ò gbọ́dọ̀ jábọ́ mọ́ni lọ́wọ́ tó ní ti àgbàlá wúrà pọ́nkòkò ní ìkọjá òkè àtà ládojúkọ sokoto road two hundred and fifty thousand naira lè máa ra púlọ̀tì kan dípò five hundred thousand naira six hundred thousand naira péré lè máa ra púlọ̀tì mẹ́ta november seven làǹfààní yìí dópin o pé zero nine one. One 39 01 1255. ẹ tún káàbọ̀ padà látẹ̀ka ìpolówó ọjà wa ìròyìn etí ọba nílé etí ọba lóko ń tẹ̀síwájú ẹ kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ iwájú iwájú lọ̀pá ẹ̀bìtì wa máa ré sí ìròyìn míì tí mo tún nawọ́ mú ìwé ìròyìn the punch náà ni mo kà á mọ́ mi ò fẹ́ ṣàgbámobùn ọ́ hmm. ló dífá fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìga yunifásitì ti èkó ni tó wà ní ìjàgùn tá a mọ̀ sí taisolari University of Education ìjàgùn ní ìpínlẹ̀ Ògùn ti fọnná sójú lọ́jọ́ ajé àná. Mm ni wọ́n bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn kan èyí tí wọ́n ṣàlàyé rẹ̀ pé bí ò bá nídìí àrò ò ní rẹ aṣọ ẹ̀kú dúdú torí bí ò bá sí togun aṣọ àrò ò ní dúdú ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó ìkẹ́kọ̀ọ́ tó lọ sókè tí wọ́n kàn déédéé fi kún lójijì àti pé láti ìpele tó wà tẹ́lẹ̀ ni wọ́n kàn déédéé gbé e fò fàù tí wọ́n gbé e lọ sí ìpele tó wà lọ́wọ́ yìí ó jẹ́ ohun tó kanni lára tó sì bani lójijì ṣé mẹ́wàá yé ẹjọ́ mẹ́wàáyé ẹjọ́ tó bí ọmọ obìnrin kan ṣoṣo tó wáá fi fún ọkọ mẹ́fà báwo lẹ́jọ́ ṣe fẹ́ tán bẹ̀ ṣáájú ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí ń san ẹgbẹ̀rún lọ́nà márùndínláàádọ́rin owó náírà yẹn náírà márùnléníàádọ́ta sixty five thousand naira láti bẹ̀ ló sì ti fò fẹ̀rẹ̀ lọ sí owó tó fẹ̀ tó bí ẹgbẹ̀rún lọ́nà òjìlénígba owó náírà ti pele míì ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin owó náírà èyí ló mú kí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tètè sọ̀rọ̀ sókè torí ẹ̀ ń bá dákẹ́ ni tara ẹ̀ ń bá dákẹ́ lórí ọ̀rọ̀ ti owó ìkẹ́kọ̀ọ́ náà tó ga jàrà lọ olórí fún àwọn akẹ́kọ̀ọ́ Ahmed Akíjẹ tán sọ nínú àtẹ̀jáde tirẹ̀ wípé gbogbo akẹ́kọ̀ọ́ ló pa wọn pọ̀ torí ohun tá a bá nígbà kíkọ̀ làákọ̀ oúnjẹ ẹ̀wọ̀ sí tẹrantẹran àtike làádá padà ó wà nínú ìwé ìròyìn The Punch ó dá Platform Times ló kọ ìròyìn eléyìí náà ìròyìn ìfẹ̀hónúhàn náà mọ̀ ni níbi tí àwọn ìyàwó ọmọ àti àwọn ọkùnrin obìnrin gbogbo wọn ni wọ́n mọ̀ ń fi ẹ̀hónú hàn gbogbo àwọn ìbátan àwọn ti agbègbè kan tí wọ́n ń pè ní oguaniọcha ní ìjọba ìbílẹ̀ ọ̀gbarò ní ìpínlẹ̀ anambra wọ́n mọ̀ ti fi ẹ̀hónú wọn hàn lórí bí àwọn ajìjàgbara bí wọ́n ti ń kọlu àwọn ọkọ àwọn àtàwọn ọmọ àwọn tí wọ́n ń jí àwọn míì gbé tí wọ́n sì ń ṣekú pa àwọn míì ní agbègbè ọ̀hún àwọn obìnrin ọ̀hún ló jẹ́ wípé wọ́n mọ̀ sọ̀rọ̀ lórí bí ó ti jẹ́ pé wọ́n fi gbogbo gbà kọlu àwọn ní àwọn agbègbè àwọn wọn wá ń pe gómìnà chukwuma soludo bí kò bá wọn dá sí ìṣẹ̀lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ yìí gbogbo wọn ni wọ́n gbé àwọn àkọlé lóríṣiríṣi lọ́wọ́ níbi tí wọ́n ti kọ́ lóríṣiríṣi pé ẹ dákun ẹ dá wọn lọ́wọ́ kọ́ kí wọ́n yọ kọlù wá ẹ dákun ẹ dá àwọn ọmọ ogun orí omi ẹ dá wọn lọ́wọ́ kọ́ kí wọ́n yẹ kọlù wá ẹ gbà wálẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n kọ́ pé kí wọ́n yẹ pa àwọn ọmọkùnrin àwọn kí wọ́n yé ba dúkìá àwọn jẹ́ gbogbo ẹ̀ ni wọ́n gbé níbi tí wọ́n ti ń sunkún tí wọ́n sì ń fi ẹ̀hónú hàn níbi tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn yìí ni ẹnìkan lára àwọn tí wọ́n ń fẹ̀hónú hàn arábìnrin augustina ejiofor òun ló sọ pé ọkọ òun wà lára ẹni tí wọ́n jí gbé látàrí pé wọ́n ní ẹ kinní kan ṣẹlẹ̀ nìkan wà tó ti kọ́kọ́ jẹ ọba tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹyìn wọ́n wá òun tọ̀hún tì kó tó di pé ẹlòmíì jẹ́ látìgbà yẹn làwọn ti ń kojú wàhálà kan àbí ìmíì ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n kọ ẹ̀hónú wọn rẹpẹtẹ sínú ìròyìn yìí ẹ mú ojú òpó ìròyìn Platform Times tó jáde láàárọ̀ kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. Hmm. lórí ọ̀rọ̀ ikú Mohbad kò ì torí bóun ti ń kán pa pa pa látòkè ò bá tí ì sinmi kíkan èyí tó ń rin gbẹ̀n láyà náà níye rìn ẹni bá lu ọmọ alápàtà bó ṣe na ọmọ télọ̀ wòròwòrò ìjà ẹ̀ ò ní tán lẹ̀ bọ̀rọ̀ ilé ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ èkó lẹ́kọ̀ọ́ tó wà ní yàbá ní kí wọ́n dá ọ̀sìlárí nọ́ọ̀sì nọ́ọ̀sì fisáyọ̀ gẹ̀dẹ̀ gbé padà sí àkàtà òfin ní àhámọ́ tó wà bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe fọwọ́ òfin mu lórí ọ̀rọ̀ ikú Mohbad ṣẹ́ gbàgbé gbajúgbajà òun olórin tàka súfì orin ìgbàlódé nìyí ìlérí olúwa alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad wọ́n ní nọ́ọ̀sì yìí nọ́ọ̀sì Fisáyọ̀ tó jẹ́ ọ̀sìlárí nọ́ọ̀sì ìlógún lábẹ́rẹ́ abẹ́rẹ́ àgún kẹ́yìn kó tó di pé ó sọ àwálẹ̀ kúò láyé tó sì ṣe pẹ̀kínrẹ̀kẹ́ ọlọ́jọ́ láti bẹ̀ bákan náà ni wọ́n ní àwọn míì tọrọ tún kàn kí wọ́n dá wọn padà sí àhámọ́ náà ó ń bọ̀ rẹ̀rẹ̀ ó ti wà nínú ìwé ìròyìn The Punch kẹ́ lọ́ọ́ kà lákàgbádùn ó dáná ìròyìn yẹn náà sì tẹ̀síwájú lójú òpó platform times tó jáde láàárọ̀ yìí níbi tí ilé-ẹjọ́ ti ní sam larry àti naira marley pé kí wọ́n dá wọn lẹ̀ pẹ̀lú gba onídùúró wọn ẹ̀ẹ̀kan gbọ́ onídùúró wọn ò jàre hmm. pẹ̀lú owó tó tó mílíọ̀nù lọ́nà ogún náírà twenty mílíọ̀nù náírà lórí ọ̀rọ̀ ikú mohbad ni ẹ̀kúnrẹ́rẹ́ yẹn platform times kọ́ hmm. bẹ́ẹ̀ náà làkọ́ṣẹ́mọṣẹ́ kan náà ti sọ̀rọ̀ wípé tí èèyàn bá ní àrùn ìtọ̀ ṣúgà tó sì ní ìfúnpá tó ga high blood pressure hmm. ẹ̀jẹ̀ ríru tó wákọ̀ tí ò mójútó òun ló jẹ́ pé ó mọ̀ ń darí tí ó sì padà di àrùn kíndìnrín kidney hmm. problem torí ẹ̀ gbogbo ẹni tó bá ní kí wọ́n mójútó wọn dáadáa. ó dàbí ọ̀bẹ tó ń gún àkọ̀ní kò mọ̀ pé òun ba. òun ó ń ba ilé ẹ̀jẹ̀ ni hmm. torí náà kó ń kálukú wo mójútó ẹni tó bá ní àrùn yìí punch náà ló kọ ìròyìn eléyìí. ṣé ká fàyè lẹ̀ fáwọn aráalé. Hmm, torí ẹ̀ náà la ṣe lè wọnú àwọn ìròyìn yẹn nítorí àsìkò tó ti lọ. gbogbo òkìtì báyìí kọ́ ní holú ọ̀gán. <laughs> zero eight one five four three two one zero seven nine àti zero eight one eight one. ní ṣókíṣókí yẹn já pin kápin jájàjá káàárọ̀ kọ́ yín o. ọpọlọ yóò ní dàrú orúkọ mi ni afaniyas kataye yanjú ẹ mm. eléyìí tí mo fẹ́ dá sí mi fẹ́ mú gbẹ̀yìn òun ti Mohbad yẹn tí wọ́n dá Sam àti Naira kalẹ̀ tí wọ́n gbà gbé wọn ẹ̀wọ̀n wọn ẹ̀hẹ́n á gbé wọn kó mọ̀ tàn síbẹ̀ o kó mọ̀ tàn síbẹ̀ ìdájọ́ òdodo la fẹ́ torí la bí a mọ a ní fi ojú sunkún ọmọ wa ẹ kú wọn o. hello ta ló wà ń bẹ̀ nọ́mbà. ọ̀dà zero eight one o. kọ yín ta ló wà ń bẹ̀. ẹ máa kó ètò náà o ká ṣe kámọ̀ láti ni o. ó yá. ìdí mo fẹ́ dá sí ń bẹ̀ òun ní Obi kọ́pọ̀ tẹ̀fọ́ ọpọ pẹ̀lú bàbá Tinubu. gbogbo bọ́ọ̀ kọ́ bá báyìí bọ́ọ̀ ṣe máa rí olóòṣè rí tọ́bẹ̀ jù bẹ́ẹ̀ lọ́bọ̀dé oní ìnáwó lórí ipò wọn fẹ́ ṣe tó máa mú jẹ̀rù gbọmọ nàìjíríà ẹni kọ́ fọ́ọ́ sọ́kọ̀ pẹ̀lú bàbá kí gbogbo à ń kọ́ kó yẹ pé ibi tá a fẹ́ bí ìrọ̀rùn máa dé bára olùrọ̀ wa máa gúnlẹ̀ ẹ̀kú ètò ẹ̀ ò ní rí ọlọ́run ọba o. ó dá lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ẹ káàárọ̀ arábìnrin tó lórí ọ̀rọ̀ àmọ̀ràn tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà gba díje sí ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú labour party peter obi pé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu àmọ̀ràn gidi ni mo rọ̀ wọ́n kí wọ́n tẹ̀lé ẹ̀ ṣe púpọ̀ mm-hmm. azeez adékúnlé ọmọọba peter mo kí alhaja àtòrèrò àti prophet moses fakeye ajede ẹ kú ètò wọn tún fi prophet sínú ẹ wọn ní ọ̀rọ̀ owó ìrànwọ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ kí wọ́n jẹ́ kó ṣe kí wọ́n jẹ́ ókè kí wọ́n jẹ́ kó ṣe o. Okay, láti Praise Chapel ayélọjà yàtúwárí hmm. mú pé kan lálàfíbọ̀ ẹ lo ẹ kú ojúmọ́. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ̀sẹ̀ mo kẹ́ àtọ́kùn méjèèjì. yẹ̀sà orúkọ yín àti bìtẹ̀ sí ń pè. látara náà orúkọ tèmi ni ìgbàkó láti ẹ dáadáa. èwo lẹ fẹ́ dá sí. bí mi fẹ́ dá sí náà rẹ̀ ẹ lórí ọ̀rọ̀ fdn gọ́vnà Godwin Emefiele fẹ́ dá sí pé àwọn efcc bá náwọn ò gbé lọ sílé ẹjọ́ ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí nǹkan tí ojú everybody rí nígbà tí cancel policy wọn wáyé ojú everybody rí ojú wájú ṣégin gbà yẹn kọ́lọ́ ń jẹ́ kí everybody bọ́ sí fóònù kí ló sọ everybody di aláàbára ìpínlẹ̀ èkìtì tí ó gbẹ̀mí ní nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ náà. torí àsìkò wa kí ni kókó gan-an ní pàtó. bẹ́ẹ̀ ẹ tọ́wọ́ náà wọn ò gbé lọ kọ́jú sílẹ̀ síbi tó wà fóònù náà mọ nǹkan tí yẹ dìde ní fóònù náà fojú. ilé ẹjọ́ ló sọ̀rọ̀ a gbọ́dọ̀ gbọ́ràn sílé ẹjọ́ lẹ́nu. ó dá olùmídé babatunde wọn ní hmm. ẹ káàárọ̀ fresh fm ọ̀rọ̀ ẹlẹ́jà dèyẹ pé ó le jù àwọn tẹ̀lé ìyàwó àwọn lọ sọ́jà lánàá. kí wọ́n lọ wo fíìmù ni <laughs> wọn láwọn gan làwọn bá wọn ẹlẹja yẹn wọn láwọn bá wọn ẹlẹja yẹn jà lórí bí àwọn ṣe ń ná ẹja pé ah, kí ó ti pọ̀ jù náà olúwẹ̀rí gan ah olúwẹ̀rí mà ti fi kún tá <laughs> ṣé ẹ mọ̀ pé wọ́n nínú ọ̀wọ́ lọ́hùn-ún àtọ̀yàn